ifá popoko láoláwo tìmì ọmọ lángbásà ọmọ onira ọmọ onira ọmọ ẹnìkan sàkànbí àdó erimi nílé àdó òrìṣà ní dìtà mọ̀kó ọlọ́jà ní mọ̀kó sún kọ́lájòkó ọmọ òkété tí méyìn ẹ̀rín fan ọmọ àgbà kan àgbà kan tí wọ́n lò tí ó bí àgbéyàwó mi. ọmọ ẹlẹ́jọ́ kì í sáré gan-an lórí ewé ó lé eréke ọmọ òwò ọlẹ́jì kọ́lájòkó ọmọ alàgbà lùwọ̀ ẹ̀là òṣòdì ọmọ abúlé sọ̀rọ̀ fàrídà ọmọ àdùnní ifá kí la ṣe tí òfin ní kú ire. ire. ọ̀yẹ̀kújọ́ ọ̀dà adíákúnpọ́sí kí sọmọ ìyá àjà lẹ̀ ọjọ́ tí wọ́n wawọ́ kú síra wọn wọ́n ní wọn ó gbéra ńlẹ̀ ọjàre ẹbọ ni kí wọ́n lọ rèé ṣe ǹjẹ́ ìgbà tètè ṣẹ́bọ́. òkèrè bébé ni bí bá dà ni bí bá lọ. káàdì olùmọ̀nà ọ̀la olùmọ̀nà tó mojú ẹ̀dùn ẹnu gilo dáná sí ọ̀kárí abẹ́bẹ́ ní mẹ́jọ kú mọ́ndẹ lára. yanjú kìsì àwọn orí àpò ara gíláàsì ti ń gbàrọ. adé abọ́gbọ̀ iṣọ́ mo ní bu àràká eléyìí tí wọ́n ránṣẹ́ ẹkú pẹ̀ látòdì ọ̀run tán tán tán wọ́n ń ṣọ̀gọ̀ ọ̀gọ̀ ọ̀gọ̀ mo nípò àràká o ará ọ̀run pè ọ́ ọ̀gọ̀ o ìgbà tó ń náà rúbọ tán èṣù ni kò dá wọn lóhùn ó bá dá wọn lóhùn ó ń ṣe òun ọgọ òun ọgọ òun ọgọ ọbọ onígun àràká o ara ayé ò jẹ o òun ọgọ o. ìtura padà wọn ṣe bẹ́ẹ̀ ní ìtura lọ sí ìtura padà láti agbára yadé náà ń wókó kò jẹ́ kó lóko kọjá bẹ́ẹ̀ dẹ̀ ní ibi ń pàgà ọ̀hún. àyàwó àyàwó àyàjẹ àyàmú ọmọ olúwọ sí pé. amòye ẹ̀dá kò fẹ́ máa wà ní ìbéèrè lọ. alàyè ẹ dákun ẹ òun ayé òní jó wa pa o iṣẹ́ ìràpadà tá à ń ṣe bí bá ṣe sọ ni la ṣe ń ṣe o ifá ní ń òun ọ̀sán ganrin ganrin òun ni ká ṣe òun láti ń ṣe yìí kò ní bá lọ́wọ́ o yóò mọ ju wa ṣe o yóò ṣe ṣe fún wa o. ìrísẹ̀ ewéko ayí pírìbásẹ̀ ewéko ayi dágán ni tọkọ ẹ dàgìrìrì nítọwọ àtàrí ẹ ságara mẹ́ta ọkọ agbó agbó inú gbogbo igi tí ń bẹ lóko nìkan ní láyé o ti gbìn fàdídà ọmọ àdùnní ó ti otu imewe akpezao akaza ekpelaaalụlụ alụlụ adiwaya egwu seyin akala àti rọ̀rùn àkàlà ojú rogúnrogún tòkí àti bá fún olómi tútù tí ṣayà àgbọnni rè mú ifá ló dè kéeku èmi ló dè wọfẹ ẹrìgì àlọ ifá ò ní folómi tútù fún pupa tóun ti kú méjì a ti di mùlẹ̀ ẹ ń fàrídà ọmọ àdùnní ikú ò ní yáwọ́ pa ẹ́ gbódògbódò nìkan nípàkọ́ ajá bọ́jọ́ dá sísọ ọmọ àjà níwàrún ọjọ́ títí kú tàrún kan rí lè tí ajogun kan lé baba nílé lọ wọn ní orúbọ orúbọ rẹ jẹ náà lọhùn ètùtù náà nìwọ wá ṣe yìí o ikú òní yáwọ pa ẹ ò ní báwọn jẹ pé Ọlọ́run ẹ ibi ọlọ ire ó dé ẹ bí ó ṣe jẹ nìyẹn ọ̀run là ní ọdọjọ́ mo dá ibà ọmọ lọ́dọjọ́ mo dá ìlàbára àgbọn nírègún wọn lọ́jọ́ tó mi kú dápẹ́ ni kú ṣe ń pọ́ mi kú ọ̀run mi là lọ́dọjọ́ mo dá mo lọ́dọjọ́ mo dá ìlàbára àgbọn nírègún ọ̀kadì òkú sẹ́ wọn níjọ́ tó mi ẹ dáadáa pé ni kú ṣe ń pọ́ mi ẹja ọmọ ẹyẹ bẹ́ẹ̀ ọmọ ẹranko bẹ́ẹ̀ ọmọ ènìyàn bẹ́ẹ̀ wọ́n ní kọ́mọ ènìyàn rúbọ wọ́n ní kọ́ ṣèrà padà òun náà làwọn aṣèlú ní báyìí o ibi ò kú olórí ẹ ò ní rí wàhálà pèléléwé yeye ọmọ yìí ni bó ṣe jẹ́nu. ẹyà kó bó láti fi wájú wa. makari makari ẹ ẹ mi ò ti dà sí ẹ lọ rí fisidi oògùn ẹ lọ rí fisidi oògùn fẹ́ fan bẹ̀ fẹ́lẹ́. ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ìdí ògùn kọ́ lọ fi sí wọn o. a ní ìdíjà yé. ọyà mọ̀ bò. ìkására yìí afọba dí afọba ìka gbọ̀ngbọ̀nrín gbọ̀n adé afọ́sọ̀ ọ̀run ọkọ̀ mi ẹ̀bọ̀n náà ni kò ṣe ìkásà ìkásò adé afábẹ́ wọn ní kó rúbọ kó lè bá àṣàṣeyọrí àtẹ̀wé àtàgbà àtọ́bà àtìjòyè inú ìborí balẹ̀ falábẹ́ mo sì jẹ́nu agbára yadina oko kò jẹ́ kó lóko kọjá bẹ́ẹ̀ dẹ̀ ni ebi ń pàgbẹ́ o kí ni kólókó ṣe ọ̀rọ̀ yẹn kàyéfì ó sọ ọ́ lọ́gbọ́n kọ́ amòye ẹ dákun ẹ bá wa kó ebè lọ. Orí àwo wẹ̀ orí bomi sọ lójú ẹ má jẹ́ kọ́ṣẹ́ ojú ẹ o èèwọ̀ ni lójú ìwé ẹ kárì ẹ kárì ẹ kárì. wọ́n náà fọwọ́ bọ̀ wípé, àtàbàrí ṣe kò mọ̀ wọ́n, ìràpadà, wọ́n lọ fi ń jẹ́ ọ́, ojú ìlà lè sọ ohun tó ń bẹ níbẹ̀. Pààrọ̀ pààrọ̀ ó borí ẹ̀ràn yín pààrọ̀ ó. ká lọ́rọ̀ iyọ̀ tó bá já tó bá já àtàbà mi ò mọ̀ wọ́n ìlà bàjá. ọ̀rọ̀ fèrè ni ó bá mi yọ ohun tá a sọ nígbà lálẹ́ sọ ohun tá a fẹ́ níbẹ̀ làwọn ohun tá a fẹ́ níbẹ̀. ẹ̀jẹ̀ bá lè bí àmì àmì kádò gbé lé tó bó gbé ní bẹ́ẹ̀ ní tó ìbàdàn yàrá ọ̀rọ̀ ìfẹ́jú bá ṣe lọ́rọ́ mi ó gbé nílẹ̀ mi sókè níbo la ó yà sí ọ. ó ta kókó rẹ̀. tètè lọ la tètè dé ni. ẹ mo mọ mo ní kí n táàkì dáàdi mi wọn ṣàlà máa lo ibi tá lọ ohun tó máa lọ sọ báwo ni ṣó tuntun jẹ́rìí mi that is girl. ah i trust you. ṣé ká lọ ṣé <laughs> ká máa lọ àpà. mo jẹ́ sùjàre ifá kò yẹ ká tètè lọ. Fúkáyọ̀ Fúkáyọ̀. máa dá kó máa sunwọ̀n kẹ́ra ni ìṣòro tí ń pa ẹ̀dá lẹ́kún kẹ́ra ní ìṣòro tí ń dojú tẹ̀dá kọ́lọ́ máa jẹ́ àríwó ẹni àmì rìn ẹgbẹ́. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ó fún mi ní owó ó fún mi ní ipò ó sọ mí di ẹni yìí láwùjọ ó wá mú ìtìjú kékeré ó fi gbáǹdì tó bá wá jẹ́ pé nítorí owó àbí iyì tó fún mi ni ò jẹ́ kí ara ọmọ mi yá àádá kò fọwọ́ mú owó ẹ̀ kò fọwọ́ mú yẹ ní òfẹ́. irú èdè wo ni kí ló dé tẹ̀ ń bọ́ lóhùn sọ ọ̀rọ̀ báyìí adìyẹ yín làágùn iye mi ò já mọ́ abíkú ọmọdé kan fẹ́ sológun de kí ni a ṣá nítorí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ ká dominú àgbàdà nù. ah what are you saying what's that ọ̀rọ̀ ẹ ti wá yé mi nítorí ìgbádùn ti tiẹ̀ ó fẹ́ kí n ta ọmọ tí mo bínú ṣé ìwọ ti gbàgbé pé òun làkọ́ bí mi. Eh? so nítorí pé ìwọ fẹ́ máa gbádùn inú ilé yìí kí n tarí ẹ̀ dànù. ẹ wo nǹkan tèmi gbìyànjú àti sọ ni pé kẹ́ mọ èdè tẹ́ máa máa bọ́ lọ́hùn pé o kẹ́ mọ tẹ́ máa sọ sọ́lọ́hùn o tọ́lọ́hùn bá bínú sí tó bá gbowó àti gbogbo ẹ̀yìn sí ṣé ká máa lálàṣe ni ṣé ẹ̀rọ wọ̀ ń gan fi wá tọ́jú ọmọ náà ṣé ká máa lálàṣe. ẹyẹ wa ò ní fò síbi tán ti ń sọ kò pẹ́ yẹ agbára yadínà ń wókó ó ní ìgbàdúrà mo gbàdá mo gbàdọ̀ sàn mo gbàdá lẹ̀ ó ní n ké pè ẹ́ ó máa dá mi lóhùn ṣó ti dá mi lóhùn ó ní kí n béèrè ó máa fi fún mi ṣó ti fi fún mi ìbànújẹ́ mi rẹ̀ amòye ẹ̀dákun kẹ̀bá wa fòye gbèrè ọ̀ ọ̀ mo gbọ́ ẹ̀ ó mọ̀ pé late come and lè mi but màá try má worry. <laughs> má worry má worry a máa sọ̀rọ̀ later. màá try màá make time. trust me now kí wàá ní gbogbo <laughs> ṣọmadé ó dàbọ̀ jàre ẹ̀hìn later. <laughs> ọmọ yìí ṣá ẹ kàrọ̀ Eti ń kéyìn ló ń dùn yẹn ibi tó kù sí mi ìmọ̀ pẹ́ mi ló ń kí. bọ́ kí ni mo ṣe fún wọ́n wúwa iná kí ni mo ṣe fẹ́ tó ẹ pé ipò ẹ̀pà mi wá dohun àìjírí nínú ilé bàbá mi what the hell did I do to you. èmi ò mọ̀ pé nínú ilé bàbá ẹ̀ ni wọ́n ilé ìjọ ni wọ́n pè. this is my father's house okay. Ah, ah, kí ló ṣẹlẹ̀ gan-an. o fẹ́ mọ̀ tó mo fẹ́ mọ̀. o fẹ́ mọ̀. yes mo fẹ́ mọ̀. o lẹ́kọ̀ọ́ ni wọ́n gbé ẹ̀rá náà ò gbé ẹ̀rá náà ni wọ́n tó ẹ̀ ò tọ́ra ẹ̀ torí mo mọ̀ kọ́kọ́ mi gbìyànjú tiẹ̀ tí ìtì ẹ̀ mọ̀ bóyá wà ò ṣì wà gbéraga ìwà játijàti wọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ tó ń wú náà òun ló jẹ́ kó fi àdánwò òwèrè tán fi kàn yẹn fi kàn ẹ́. kó lè dùn mí fún ẹ ṣó ń gbọ́ mi kó lè dùn mí fún ẹ rárá ẹni tí ò láṣọ ìmúròde tó ń pè kan lẹ́kìsà. mo fẹ́ bi ẹni o ṣé o bírù mi rí yes abo bírù mi síbì kan ṣé o bírù mi síbì kan. èmi ló lánàá ẹ̀ pàkà sọ̀rọ̀ síbẹ̀ yẹn ẹjọ́ ẹ̀kọ́ ọmọ àti ìròyìn ẹ tó lọ sọ́jà tó lọ ra bàtà kan fún àwọn òbí ẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ṣé ká ní ìyá òṣì tó bí ẹ ẹ ká ní mọ̀kọ́ yìí ṣe máa dùbà ṣé máa kọ́jú kúkú ẹlẹ́yà tó kú dànù sí títì. how dare you mention my mother. really. yes how dare you. ah you are very stupid for asking me that kind of stupid question. ìyá tèmi. bẹ́ẹ̀ni mo ti mọ dárú mo jágàjàgà bẹ́ẹ̀. tó bá ní ìyá gidi ni òun ni màá lọ rúkọ mọ́ mi lórí ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ ibi <laughs> ẹ̀kọ́ ẹlẹ́dẹ̀ orí àkìtàn ni ẹ tó mú wọlé ọlá kó wá jọba ìwà ọ̀bùn onífẹ́ ẹlẹ́dẹ̀ lẹ̀ ẹni tí òbí rẹ̀ ni kò lè mọyì ẹni láyéláyé yes the battle line has been drawn between you and I. nonsense rádaràda. o. èmi. kọlọfin ni o. ohun tá a fojú rí la lè sọ ohun tó ń bẹ níbẹ̀ làwọn ọmọ kọlọfin tábà tá tí ò bá jó tá fún lọ́rùn tí ò lanu màá fi àtàǹpàkò mi báyìí màá fi tẹ̀ wọ́n lẹ̀ àfọ̀ òbí ẹran. èmi àti ẹ nílẹ̀ wàá gbà. dáàdi bí mo ṣe lálàá yẹn gan-an nìyẹn. mo ṣe lálàá yẹn. bẹ́ẹ̀ ni sá. ṣé kì í ṣe pé o ṣe mọ́ mi. ṣe mọ́ mi kẹ́ mi ò ṣe nǹkan kan fún mọ́ mi o and uh, alago. alago. yes alago O lè jẹ́ nǹkan tó rò mọ́ jù ló fi lálàá. àbí mọ́mí ò ní fẹ́ mi lóòótọ́ ah. àbínú wọn ń dùn sí situation tí mo wà yìí ni. Ah, fìkáyọ̀ báwo ló ṣe máa máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn inú mọ́mí ṣe máa dùn sí situation tó wà yìí ah, wo jẹ́ kí n sọ nǹkan kan mọ́ mi nífẹ̀ẹ́ mo dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́ dénúdénú nítorí pé mo mọ ipa tó ń kó lórí ọ̀rọ̀ yẹn. bó dáde ṣe mọ̀ pé atọ́nà làlà jẹ́. lóòótọ́ ni atọ́nà làlà but eh, kò rí bẹ́ẹ̀ nílé nítorí pé ọmọ tá a bá bí léèrè tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àbí tọ́rọ̀ bá rú lójú á lọ bá onítọ̀hún yẹn á lọ bẹ̀ẹ́ so onítọ̀hún yẹn á lè sọ fún bóyá báyìí ni ọ̀rọ̀ ṣe rí o bóyá lóòótọ́ ló ṣẹ̀wọ̀n ọ̀ ò ṣẹ̀wọ̀n nǹkan báyìí lòun mìíràn so a wá ṣe nǹkan fún mi sìn. kí ni ẹ sọ. màá fẹ́ kó lọ bá mọ́ mi kó lọ bẹ̀ẹ́ so that a lè sọ fún ẹ nǹkan tó ṣe bóyá lóòótọ́ ni ó ṣẹ̀wọ̀n o ṣeun. mo ti gbọ́ ọtẹ bá fẹ́ náà máa ṣe. ìràpadà ìràpadà ọ̀rọ̀ fi yàn. ẹ̀yin àgbà náà lè sọ pé tí wọ́n bá ń ṣẹ́yọ wájú ọmọdé ìtàkùn á máa gbàgbàlagbà dè lẹ́yìn iná ti ń ṣẹ́yọ jù ú nílé ìmọ̀ mi let there be ṣé bí wọn náà dẹ̀ ti ń fi ìtàkùn ẹgbẹ́ mi dè lẹ́yìn ìgbà. Fikayomi, I don't hate you. As a matter of fact, I love you like my own child. Bọ́ ìgbéraga ẹ̀ ti pọ̀ jù. Ó ti jọra ẹ lójú jù alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ gan ikú ń pa áńbìlì ń ta sí ọpọlọ tó wá ń gbéra ẹjọ ni ipa. ìwọ ni léni ìwọ ni lánàá bí ẹkún àkọ́kọ́ jẹ kí ló dé. ọmọdé ló ń ṣe mí. Ah. má change. I hope you change. I mean it's for your own good. I promise. ọlọ́run ajé ò change o ìwọ tiẹ̀ pa nínú kò ṣe bí ẹni tẹ́bi ń pa. Ah, I mean kábíyèsí nílé ọlá kò ní ká gbéwò gbéraga wọ. Ah, I promise, ma change. Kí ló dé? Bàtà yìí ti ń ró láròjù. Your drum is beating too fast. Bring it down. Hey. I promise I'll change. I hope you do. I mean, I don't have anything against you. I'll change for the best, ma. Bosun, I've been trying to reach you for the past three days. Oh, oh, you call me kí ló ṣẹlẹ̀ ọyà mi dẹ̀ ti já torí mi mọ́rùn kò tó wà. àwẹ̀là ah, um, mi ò sí nípò kankan mi ò kàn fíì láti gbé kọ́ lẹ́nu. Ah, o ò fíì láti gbé kọ́ ọ̀hún kí ni mo ṣe fún ẹ. láti ìnáwó ṣe kankan fún mi. àbí torí owó tó béèrè lọ́wọ́ mi tí mo ti fún ẹ. Mo máa worry, mo máa ṣe transfer fún ẹ sí. Um, Rikayo. Yes. Owó is it? Better still tọ́jú owó ẹ. Jọ̀ọ́ kí ni àǹfààní òòṣà tá à ń fún lẹ́kọ̀ọ́ tó ń gbà tí ààrẹ rí benefit ẹ̀? Ṣé kò wá ó bí ọ̀sẹ̀ pé ọmọ aláṣọ àlàlẹ́ so kò ní wù mí kí o ta epo tiẹ̀ sí aṣọ àlà how. well I am sorry to tell you this I am no longer interested in this relationship. you're no longer interested why. Eh, nothing ó kàn jẹ́ pé mo fílẹ̀ pé mi ò lè fi aláìsàn ṣèyàwó mi. aláìsàn eh. bọ̀ sún lẹ́nu ẹ̀ èmi fi káyọ̀lá láìsàn sórí àìsàn kan ṣe ní kan ṣe wọ́n ṣe bí wọn bí mọ́ mi rárá àmúwá ọlọ́run mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa àdúrà àwọn òbí mi lórí àìsàn ìdójútì yìí. sorry this is the same story tó ti máa ń for a very long time ó ti the story tí màá tẹ́ mọ̀ àmọ̀ bẹ̀rẹ̀ àdẹ̀mọ́ to my parí but the fact is I don't want you again in my life. Ah. That's the bottom line. You don't want me again? Yes. Bosun, are you serious? And I'm serious. Sherry, um, back or no? Do have a nice day? Ó fẹ́ fi mí lẹ̀ sínú mọ́tò, Bosun. I'm not. I'm still talking to you, Bosu. Huh. Kò mà dá, kò mà sunwọ̀n kẹ́ra ní ìṣòro tí ń pa ẹ̀dá lẹ́kún. ṣé pé bọ̀súndò ṣe ń kọ́ báyìí abọ́ ti gbàgbé ni ṣó ti gbàgbé oore tó ṣe fún ọmọ rẹ. ọ̀rọ̀ bọ̀sùn yìí ni wọ́n mi àti ẹ̀hà níjà mi understand. àmọ́ dúró. ṣé kàn ṣe pé òfin yóò kan owó iṣẹ́ lọ́dọ̀ bọ̀sán ó wá gbé sí ọ̀kẹ́ mẹ́fà torí mo mọ̀ ẹ́. mi ṣe kankan fún bọ̀sán. inú mi tó ká ló bá dé ẹ̀rìn jẹ́ lọ́dọ̀ bọ̀sán. kẹ́ra ní ìṣòro tí ń pa ẹ̀dá lẹ́kún kẹ́ra ní ìṣòro tí ń dojú tẹ̀dá kọ́lọ́ máa jẹ́ àríwó ẹni àmì ni ẹ ṣe. máa ń lọ hundred. Ah, ọmọ ìlú náà lè lọ hundred. hundred. ọjà a twenty gan. Ah, tó bá lè lọ bẹ́ẹ̀ bó ṣe wà mo lè fọ imú ẹ̀. Ah, kí lè ṣe tó fẹ́ fọ́ lọ. ìgbẹ́ yẹn ṣáà ń jẹ́ lójú. ṣé ẹ̀rí pé lady sẹ́ẹ̀tì kọ́mọ Yorùbá tiẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ ló yẹ kó lè jálẹ̀ ẹ̀ nìyẹn àbí kí lè fi o. díẹ̀ kọ́ la. Ah, olójú kò mú òun lọ ní bọ̀bọ̀ yìí o jọ bọ̀bọ̀ gbogbo àwọn girlfriends ẹ̀ níbo ló fẹ́ fi gbogbo wọn sí. kí ló kàn mí jẹ́ ń sọ fún ẹgbẹ́ iṣu kọ́ nìyẹn o. àwọ <laughs> ah, sílẹ̀ tiẹ̀ o ní láti dààmú ara ẹ̀ àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ wọ́n ní ojú báyìí òun ló mọ ohun tó yọnu. ok apẹ̀rẹ̀ àkúnmí ẹ̀ ń pẹ́ kó wá ru ẹrù ṣé ewúrẹ́ ń gbọ́nra àgùntàn tó nífọ̀n tó lè kanna tó lè ṣe gbogbo nǹkan tó bá gbé ẹrù yẹn tó bá gbélé lórí ó máa wọlẹ̀ lóye ni ìwọ <laughs> ìwọ ó máa wọlẹ̀ lóye ó máa wọlẹ̀ lóye ni. kí ni ìtumọ̀ gbogbo àṣà ah, àwọn tẹ́ ah, kí ni gbogbo pálapàla ìbá ó mọ̀ ara ẹ̀ ó mọ̀ ara ẹ̀. friendship mi. ẹ̀rẹ̀ kó bó ṣe ń ṣe yín sàn jàre friendship yín wo látàárọ̀ tí mo ti dúró sí bíbá yìí tí mò ń dúró dé yín ẹ̀dẹ̀ ń parọ́ pẹ̀ ti wà ń bíbá yìí mo tún débi ṣáájú yín. Ah, ah. má bínú náà kó apẹ́ lẹ́yìn kalẹ̀ pẹ́ láyé ni. díẹ̀díẹ̀ ló ń bẹ̀rẹ̀ èèyàn tó bá parọ́ àkókò jalè ọlọ́pàá ìwo ń tè pé ó lè bí ti bá wò ó lè kọ́ ṣèbí mo ní kẹ́yẹ ká kí n gbé yín jáde kí n lọ gbé yín ṣayé ẹ wá lè kí mọ́lé èlò làlàwí yín gan. ah mm. nineteen k ni o owó ni ọ̀rẹ́ mi olówó. Fikayo ìrẹ̀kúnrin rẹ̀rù ewúrẹ́ tó bá ṣe ohun tó ń po olówó lẹ́kùn wẹ̀. lápárò kì í ṣẹ̀rìn mọ̀nà báwájú ó ta ló mọ̀ ọ̀nà ta ló mọ̀ fi ọ̀rọ̀ pé wá dùgbẹ̀dùgbẹ̀ ṣá lọ́rùn yìí o tó bá já tó bá já àtàbà mi ò kan náà ló lè ṣàánú ayé wa ìdúráyà mi ń já orí yẹn já mi láyọ̀ jù wípé àìní àwọn èèyàn tó ti ṣetán before àwa tó sef tó ṣe gbogbo nǹkan at the end of the day wọn ò ríṣẹ́ gidi ó kì í sin délé ṣógbódù nìyẹn tó jẹ́ cousin ó ṣetán ó sef bouncer ló padà ń ṣe ìrábídé ìmọ̀kadà ló gùn so mọ kíní yẹn ó rí lè ń bá fún mi ní tẹ ìyẹn sin gbogbo ẹkọ ni ó le koko koko kò sí ná nípa dẹ tuntun ní bíìlì wa bájẹ́ láyé máa san bíìlì. ìfanilì ìfanilì are you kidding me má sọ fún mi pé o gbọ́ gbogbo nǹkan tí mo sọ látara rẹ̀. You know, bad news láti lè? You receive very bad news láti lè. Wọ́n lè jẹ́ ká gbọ́ eh, ìròyìn àbúrò. So, um, ti rántí ìgbà tá ń bọ̀ láti camp lọ́sàn. Ṣébí tí ọmọ tí díẹ̀ kọ́ra tí ó fi style ṣe sí tó fẹ́ bẹ̀ nípa ó fẹ́ fìfẹ́ hàn sí kó tó di pé ayẹyẹ. Ṣùgbọ́n tí nǹkan tó ṣẹlẹ̀ sọmọ rẹ̀ ṣá. Hmm. Wọ́n ti rántí kí wàá lókàn tẹ́lẹ̀. Ṣùgbọ́n kò ní solution sí nǹkan tó ṣẹlẹ̀. Hmm? epilepsy àbí kí wọ́n ń pè wárápá tó ní solutions. wárápá. báwo la ṣe lè rí ẹ̀jẹ̀ mo ní láti rí ọmọ yìí ẹ ṣọ́ọ̀tì tí mi bá rí láàárín ilé ìwé tó ṣù tó bá máa fi mọ́ ìrànwọ́ tó lè ṣẹlẹ̀ sí ó lè tó yẹn. àwọn yóò jù bẹ́ẹ̀ lọ àní mi ò gbá bẹ́ẹ̀ bí mi ò balẹ̀ ó lè fi ṣe ṣe èmi kọ́ lọ́ọ́ jẹ́ ìṣòro rẹ̀. wọ́n lọ fi yọ wọ́n fi lọ́rọ̀ yẹ ohun tá a fojú rí lálẹ́ sọ. kí ló kọ́ ni wà láì kọ́ ni mi lè imagine tó bá jẹ́ wọ̀nyí kí ló máa ṣe. má ṣe mẹ́wàá <laughs> má ṣe mẹ́wàá. who is that kọ́mì ẹ̀yà kọ́mì. so ẹni yóò jẹ ní mímọ mi. lóòótọ́ ni ẹ̀yìn máa mọ̀ mí a kó àtijọ́ mọ̀ra wọn rí. kódà kí àwọn ni mo ni mo gbé. èmi kí ni mo lè ṣe fún yín. kò sí. ẹ kó má bàa sí náà ni. ṣe rí tẹ́ bá wojú mi dáadáa ó láìkìlì kẹtì rí mi. níjẹta ẹ wà ní ibì kan ní junction alágbóni ẹ dúró síbi oríta mẹ́ta ìbáyìí ẹ fi ẹ̀yìn tì ẹ fi ti mọ́tò yẹn ẹ wá ń pè ẹ ń pe àwọn èèyàn wípé ẹ wà ń bí báyìí báyìí pé kàn wá bá yín kò dé pín sígbà yẹn àwọn ọ̀rẹ́ méjèèjì yẹn wọ́n dé wọ́n dé bá yín bẹ̀. ok so kí ló wá ṣẹlẹ̀. actually ọ̀rẹ́ mi jẹ́ ẹ̀kọ́ la òun ló jẹ́ kí n ló jẹ́ ká ṣàkíyèsí òun yóò rí bí Elédùmarè ṣe dá yín tí ẹ lẹ́wà tó sì dá mi lójú pé ẹ ní ìwà kan òun ló jẹ́ kí a rí bí Elédùmarè mi ṣe parí iṣẹ́ sí mi lára bí ẹ ṣe rẹwà tó. kí ló wáá ṣẹlẹ̀ go straight to the point. àbí. àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn inú mi ò dùn tó ẹ fẹ́ mi sí dáadáa inú mi ò dùn rárá kódà àti ọjọ́ yẹn kà á ti rí mi mi ò lálàáfíà àfi bí ṣe rí nílé ní inú mi tó dé ní pé kí wọ́n bá yín pé kò jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣe ní kí wọ́n rápá kan máa gbé e. How dare you? mo kàn ń tà láti jẹ́ kẹ́ mọ̀ wípé mo ní solution sí i. solution kí ni? ìpínlẹ̀ ìrẹ̀wẹ̀rẹ̀ kúrẹ̀wẹ̀ ewúrẹ́ tún máa ṣe ohun tó ń pọ̀ lọ́wọ́ lákùnrin lápárò ń fi ìṣẹ̀mí rí mọ́nà Ah ah, tí mo gbọ́ létí. ẹdún yóò gbàdo lóko ẹdún nítorí wọn ń gbàbèjì létí gbogbo alámọ̀ pẹ́ranko lẹ́dún èèyàn dé lẹ́dún jọ bí fíkáyọ̀ èèyàn ní bọ̀bọ́ iná ò kó déyẹ kó gba létí bẹ́ẹ̀ yẹn. mi ṣe ní fọ létí. Ah, ah. bọ̀bọ́ yìí lórí láyà ó wọlé wá pè mí lóní wárápá nǹkan tó ń pa olóko tèmi lẹ́kún ní àparò bọ̀bọ́ yẹn fi ń ṣẹ̀rìn rín. fíkáyọ̀ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ò ní wá látòkè kó wá ràn wá o èèyàn ló máa rán sí wa. àdẹ kì í fi òbúrẹ́wà ká fi pe ní lájẹ o ó jẹ́ ká fún bọ̀bọ̀ ìntraya náà o. ó tọ́ ló sọ bọ́ mo ṣe rí lára tèmi náà ni báwo làwọn aṣèfẹ́ ṣe ń sin kí la máa ṣe. a máa try láti gẹ̀tẹ̀ náà ni a wá lọ. ojú ẹ má bí má bí wọn torí ọ ṣọ̀dẹ̀ máa wá wò o kó fi ń ṣerú ọmọ bẹ́ẹ̀ o inú ló bí lọ́jọ́ yẹn. ọbẹ̀ ti gbọ́mọ lọ́wọ́ ọmọ jù ọbẹ̀ ni ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ọmọ adarí jù wọn. ọ̀rẹ́ mi díẹ̀ pẹ̀lá òṣèlú dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òkú àtúntò <laughs> ah, hmm. ọlọ́run ní kí wọ́n náà lọ èmi ti dá ìjẹ ọ. ṣèbáwọ̀ èèyàn náà ni àdúrà ah, kò sẹ́ni tí yóò lè ṣe. olùfẹ́kọ̀ọ́ náà sọ wípé kí ló dé nínú ìpínṣẹ́ mìíràn ẹjọ́ tó fún ní ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ adífá fún oyá dẹ́tù àti ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ yẹn dọ́wọ́ ẹ̀ lọ nítorí náà ká gbàwọ́ Odùduwà torí kò sẹ́ni tó mọ̀ ṣe tán Akérédùà ẹni tó bá dẹ̀ rí níbi tí ó bá gbé ohun gangan la lágbára ohun gangan la bí mo bẹ̀ jọ náà láti wà pẹ́lẹ́ fún wa. Thank you very much. You're welcome torí solution tẹ́ sọ fún wa pé ẹ ní lọ́jọ́ yẹn solution ìràpadà o kọ̀lọ̀fín ni o tá a fojú rí la lè sọ ohun tó ń bẹ níbẹ̀ la ò mọ ohun kọ̀lọ̀fín ẹyẹ wa ò ní fò síbi tán ti ń sọ kó pẹ́ yẹ agbára yadínà oko kò jẹ́ kó lóko kọjá bẹ́ẹ̀ dẹ̀ ni ebi ń pàgbẹ́ o kí ni kó lóko ṣe. Hmm ọ̀rọ̀ yìí kàyéfì ni ó sọ ọlọ́gbọ́n. ó jàrú sí o mo ló jà àrújà o ó dàrú fín mo ló jà àrújà gúnugún gbẹ́bọ tiẹ̀ ó fì o àkàlàmàgbó gbẹ́bọ tiẹ̀ ó dà tọ̀tún tòsì kì í rúbọ àìmádà. ẹ ẹ ṣẹ́bọ̀ tí ọ yìí kódà ó kọjá lọ fáàsì yọ ìrìnkìtì àwọn tó máa ń lò ó tó máa ń padà padà gbogbo wà lára kò ti bá ẹlẹ́dàá ìjọ ó ti bọ́ sílẹ̀ ó ti wọnú ẹbọ yìí padà sí lára Thank you báwo ni o. ẹ ṣe o ẹ ṣe wáyé ẹ̀yin bá mi. Ebi onígbà ní kájọ rí mú, tóbi ọgbẹ́ni lẹ́mí sókè lálálá ọ̀rọ̀ ìfẹ́ jù bá ṣe òun lọ. kí ọ. Thanks so much. Uh, I really appreciate you. You're welcome, sir. Lórí ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà ni tí ò dúpẹ́. Ó pẹ́ gidi náà ègbèṣe ni. Kí ni ká ti bọ̀? Ládùúgbò owó tá a ná lórí ọmọdé. Ah. Kó wá jẹ́ pé àtọ̀dọ̀ ẹ̀ ni ìwòsàn ti máa wà fún ọmọ wa. I really appreciate you I really really appreciate you mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ló máa sọ ẹ́ lẹ́sàn. Thank you sir. sori <laughs> anything tó bá fẹ́ ìyá ẹ̀ ni èmi ni bàbá ẹ̀ má hesitate láti wá béèrè lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ni and uh, mo dẹ̀ fi ń dẹ lójú pé you are one of us now o ti di ara wa <laughs> o ti di ẹ̀jẹ̀ wa o dẹ̀ ti di ọmọ wa nílé wo bí lè ṣe tóbi tó mi ò rí bàbá lẹ́ni tó máa sọ pé kí ló ń ṣe ní <laughs> ilé wa bí anywhere ló lè wà and um, at any time tó bá fẹ́ rí mi àbí yẹ ẹ má hesitate láti wá bá wa. Eh, um, ẹ ṣe gan sá. ẹ ṣe gan ni àti ah, ká má bọ̀ ẹ ṣe gan sá. kò tún mọ̀ mo tún fẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan tí ọmọ wa fi ń pamọ́ fún wa o sórí gbogbo bó ṣe sọ̀rọ̀ sí rudely tó ṣe fọ ilé tí gbogbo ẹ̀ pátápátá ló sọ fún mi èmi wá fẹ́ kí ìwọ fìyẹn ṣe wà o mi ì fẹ́ kó máa lo yẹn kó máa fi ṣe yardstick láti fi máa bá relate ìwọ jẹ́ kọ́kàn yẹn free pẹ̀lú ẹ̀ ìwọ open up fún jẹ́ kí inú ẹ̀ dùn látara ẹ̀ látọ̀dọ̀ ẹ̀ every time tó bá wà pẹ̀lú ẹ̀ let her let her feel the happiness within jọ torí ọlọ́run. it's fine it's okay ma um, get to proceed sir mo máa like láti correct nǹkan i am sorry. Um, mo fẹ́ kí ẹ mọ̀ pé elédùmarè ló fi mí ṣe sábàbí Fíkáyọ̀ kò kí n ṣe agbára mi gbogbo jáwéjáwé gbogbo jégbòjégbò tí ò bá sí àṣẹ elédùmarè níbẹ̀ kò ní ṣeé ṣe o ẹ jẹ́ ká fi gbogbo ọpẹ́ fún elédùmarè. ẹ̀dá di ìgbà bó ṣe sọ yẹn torí pé ó mọ̀ pé gbogbo nǹkan láyè ọlọ́run ló ń fún wa ṣe ẹ̀sìn ó ń fi ọpẹ́ ìyìn àtògo padà fún lẹ́dùnmáà torí ọlọ́run ló ní ìdúpẹ́ yẹn ọlọ́run ló ní ọpẹ́ yẹn kì í ṣàwà èèyàn ẹ̀ á lè máa akọ̀ ń dúpẹ́ lọ́wọ́ ara kalẹ̀ mọ́ ìyá ara wa ṣùgbọ́n gbogbo ọpẹ́ yẹn pátápátá ọlọ́run ló ní òun ló ṣe fi padà fọ́ ọlọ́run. ọlọ́run kà fọpẹ́ fún ẹ bọ tẹ ó mọ ìyá rẹ lọ́dọ̀ mi <laughs> sórí èmi fúnra mi mo ní àwọn oore kan tèmi gan rẹ́dí láti ṣe wo mo náà package kan fún ẹ tí máa fún ẹ tó bá ti fẹ́ máa lọ bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yin o sórí èmi náà wá fẹ́ kí ọlọ́run fi mi ṣe sábàbí láti fẹ́ lọ́wọ́ sókè. Thank you very much, sir. Thank you. Thank you. Thank you. Thank you. Bọ̀sùn ló tún pè mí. Bọ̀sùn. Tó ṣì ní fóònù nọ́mbà yìí. Tó sọ àdírẹ́sì nù. Ṣé kí n gbé? O ṣe máa gbé. So òun ṣì ní fóònù nọ́mbà yìí ni òpè látijọ́ yìí. Orí máa pe àṣírí gbàgbé. Ṣé bó ní tí ẹyẹlé bá bó nílé jẹ? Tó bá bó nílé mu? Tó bá dọjọ́ kú kì í yẹrí ni? Ẹyẹlé tẹ̀síwá mèrè tó fẹ́rẹ́gẹ. Hmm, ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ọbẹ̀ ti jiná tán sìn adámú ẹ̀ tó wá bù láàbù kò lè wọ́ọ̀kì sọ fún pé nìyí mo sọ bẹ́ẹ̀ àríkọjá ó ti bá ilẹ̀ tó ṣú. Ah. bó mọ́mí kí lẹ wá fẹ́ kí n ṣe ṣe bẹ́yìn náà mọ̀ pé mo ti digi eléèrà mo ṣe ń gbé mi báyìí náà ń já mi jù sílẹ̀ torí àìsàn àdójútì ni. kẹ́mi ṣé wọ nìkan máa ọkọ ṣe ẹ ṣé wọ nìkan ló máa ọkọ ní wárápá ni àbí iṣẹ́ àgbọ̀rú ẹ̀ ni ah. wo àgbọ̀rú eléyìí rí wọn fi ń ni o kò sí nǹkan tójú òrìrí ṣùgbọ́n mi o máa tọ́ra ni o máa túnra dùn ni wàá tún fáìn gẹ̀gẹ̀ ṣe kí ni nǹkan náà tó wà mẹ́tí o ti bẹ̀ kúrò. èmi ò bá dá lábàá pé kó dẹnu fẹ́ kọ níyì o. kí n dẹnu fẹ́ kọ níyì. tẹsẹ̀ bá pé méjì á rìn wàṣàwàṣà ṣòrin ìgbàgbọ́ mi ni pé tèmi àti ẹ tá a bá parapọ̀ ilé ayé mi á dùn á nítumọ̀ ẹ torí ìwọ nìkan ló understand situation mi. Ah, ah. irú èèyàn pọ̀ nínú ayé jàbúrátà mo mọ̀ irú ọlọ́run ọba nìkan ni ò sí wo Fíkáyọ̀mí má jà tanra wa èmi ò sí nínú ẹ̀dá èèyàn tó máa ń tọyàn kò sí nínú ìwà mi a lè fẹ́ra wa. ifá ni má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀ ó ṣàrẹ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n ti ń dúró dè mí látàárọ̀ kò dẹ̀ ní dáa kí n fi wọ́n sílẹ̀ lórí ìdúró a lè ṣì ní nǹkan tó pọ̀ tá a fẹ́ ṣe lẹ́yìn kílẹ̀ tó ṣù jọ nítorí ọlọ́. ifá ni. màá tún máa rí ẹ lọ́jọ́ mi. Hmm? ọ̀rọ̀ ìfẹ́ lágbára ọ̀rọ̀ ìfẹ́ lè jù mí lọ o. nígbà tá a sọ pé a jọ ń lọ síbì kan tó dẹ̀ torí pé oróbìnrin tó wá ń fi wá ń bóbìnrin sọ. Ah, I am sorry. ìfẹ́ ti gbà kú ẹ ní kó mo mọ̀ pé I am sorry yẹn náà ló máa sọ nígbà tó bẹ̀bẹ̀ fún five minutes ó dẹ̀ débẹ̀ yẹn fi ó ah, ọlọ́gbọ́n pa amòye. ṣẹlẹ̀ báyìí. mi ì mo ti sọ fún ẹ pé kò calm down ẹni títí ẹni Zainab máa ṣe last now má wọrí. aago mélòó nígbà wo. má wọrí mo ti bá a sọ̀rọ̀ and I promise you dídùn báyìí lọ́sàn máa sọ ètí mm, gbọ́. o sure kọ́sìn aṣọ dúdú ni o kó máa kàn ọ́ tó bá kàn ó léwu o. ọkọ ìyàwó anyways <laughs> me I'm going out Joe. Assalamu alaikum. Ami alaikum salam. Ṣé mo You try. Oh, thank you very much. <laughs> thank you. She. um, <clears throat> uh, actually Zainab, I'm, I'm so happy to see you right now. Uh, you see, um, ibati tí òye ń sọ fún mi rò wípé ó ń parọ́ ni mo gbọ́ bí ni máa wà títí tílẹ̀ máa fi ṣú gẹ́gẹ́ bóyá máa ń ṣe fún mi wà ní kí n dúró sábẹ́ igi mò ń bọ̀ tílẹ̀ ọjọ́ kejì máa fi mọ mi ìlérí ẹ̀ mo rò pé nǹkan bẹ́ẹ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ lónìí but I'm so happy to see you right now. Um, Zainab, please ọ̀rọ̀ ìfẹ́ tí mo bá ẹ̀ sọ láti jọ ìnáwó jọ́ torí ọlọ́run sọ́nà you see o lè understand bí ìfẹ́ ṣe rí ní orí ẹ̀mí mi nífẹ̀ẹ́ pẹ̀lú gbogbo ìgbésí ayé mi ìwọ láyé mi ò kọ́ mọ́ mi without you I can't I, I can't do anything I am telling you ṣé bó ṣe wà yìí orí ẹ̀mí mi ló máa ń wà lọ́sàn-án láàárọ̀ lálẹ́ tí bá tún jí láàárọ̀ kí nǹkan mi tó wá sí mi lọ́kàn ìwọ ni please accept me in your heart i love you mi ò kí n ṣe lẹ́tọ̀ ọkùnrin. yìí ṣòro lórí ọ̀rọ̀ tó ń sọ yẹn tá a bá ju àdálẹ̀ nígbà àgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ bẹ́ẹ̀ ni. kí ló dé kí ló lè tó yìí náà. àlá tí ò ní lè ṣẹ ni ká mú rẹ̀ kùn ká fi lájà lọ́wọ́ ṣé wọn náà rí i pé kò possible. Zainab. Eh, ọ̀rẹ́ ti yé mi ṣé torí pé mi ò lówó lọ́wọ́ àbí èmi ò sí lára àwọn àgùnbánirọ̀ tó ń gbé mọ́tò wá sí camp ló ṣe ń ṣe gbá ẹ̀sìn mi ló ṣe ń sọ oríṣiríṣi ló ń fi ọ̀rọ̀ ẹ̀sìn wẹ́sìn tó ń sọ pé lórí ẹ̀sìn tèmi ò lè fẹ́ èmi àbí bẹ́ẹ̀ kọ́ èmi mọ̀ pé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn àmọ́ o mo fẹ́ kó mọ̀ wípé wàrà tí ò sílé ni ó ń Lola, wá lọ́la ó ń bọ̀ wá please. O dùn o ó ṣe mú lọlé ó dùn wò lọmọkùnrin àmọ́ kọ́kọ́rọ́ kan ló gbin ajá jẹ. kọ́kọ́rọ́ wọn tún mi Zainab. mi ò lè fẹ́ lẹ́sìn mi tó yàtọ̀ sí ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni bàbá mi ò lè gbà èmi fúnra mi gan-an mi ò lè fẹ́ àwọn tí mo bá ṣọ̀rẹ́ gan tí ò ń ṣe lẹ́sìn Islam kó má jẹ́ pé mo jẹ̀bi fanatics àbí nkankan ni or extremist I love Islam and gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú mi mo fẹ́ jẹ́ kó jẹ́ nínú ẹ̀sìn Islam sórí pé ó kọjá nǹkan tí mo lè handle. nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí ni wípé ọkùnrin tí ò bá ti ṣe ẹ̀sìn rẹ̀ ò lè fẹ́. Wọ́n ní reason kìí sọ bẹ́ẹ̀. Nítorí pé nítorí ẹ̀sìn tèmi ló mọ̀ ṣe lè fẹ́ mi blessing mi go go kò wà proper or something pé ẹlẹ́bọ ni àwọn pé àwọn àwọn òbí ti tèmi pé èmi ọmọ babaláwo bákan ọkàn and I tried to explain to her wípé okay kò kí n ṣe nǹkan tó ń lò Elédùmarè ẹyọ kan náà ni gbogbo àjọ ń pè àmúfárígá ó ní òun lè fẹ́ mi o pé dáàdi òun ti ẹ̀ gbọ́dọ̀ gbọ́. gbọ́nà ò ṣe jáwọ́ lápọ̀n tí ó yọ kó dá mi lákaná nígbà tó jẹ́ wípé ọmọ tó ní fún ọ̀tún ní ẹ̀kan náà tó tún náwó lọ́wọ́ ó fẹ́ para ẹ̀ nítorí ẹ̀. Oh, you not interested. lórí ọ̀rọ̀ Fikayo yes kí ni mo fẹ́ Fikayo ṣe I don't love Fikayo. Oh. mi ò nífẹ̀ẹ́ Fikayo now so what what what what what what would I be doing with that kí ni mo fẹ́ máa ṣe pẹ̀lú ẹ̀. Okay, now is Zenob has turned you down. So what will you now do? Well, I think I'm going to do what she wants. Right. Tó bá pé nǹkan tí Zenob fẹ́ mi nítorí ìfẹ́ tí mo ní sí i, máa change ẹ̀sìn tí mo ṣe. Hmm? Bẹ́ẹ̀ wàá change sí Mùsùlùmí nítorí ìfẹ́ tí mo ní sí i. Wàá change sí. I love Zenob and i'm ready to do anything she wants from me tó bá yẹ pé lórí ẹ̀sìn yẹn i'm ready to change mo ready láti di mùsùlùmí kí I'm alive, ẹ̀sìn àbáláyé náà ṣe ìfi sílẹ̀ àti ní ọ̀rẹ́ tí wàá gbọ́dọ̀ tó ìrọ́pù rẹ̀. How I'm fine. Um, ṣé o rí pé àsìkò Jùmọ̀ àti Tony? Wow, that's true. My phone was on silence. Mo ráwọn miss calls anything. Yeah, that was why I was actually calling you so that I lè pariwo gba tó gbé fún mo ṣe ní kí wá pè é. Má bínú. Can we go now? Alright, that's fine. Hi. nípa tó ń jáde sí fáyé yìí olúwa dídá ni wọ́n dá báwo a kì í kí ìfagbá wò ẹnu mi ò bá ń bẹ́lẹ̀ ní olúwa mi. pẹ̀pẹ́ nìdí wọn ò kú dágbá ọmọ ẹni nìdí ẹni jọ àbálọ adébábọ́bákọ́ládé eléyìí ti ṣẹlẹ̀ mọ̀ṣọ́ àwo tọkọ̀ sí ọ̀pẹ́lẹ̀ tó lóun ò sí fámọ́ ẹ̀bọ ni wọ́n ní kó ṣe ìfọ́kọ́ládé o ẹlẹ́mọ̀ṣọ́ àwo òòṣà tó bá gbé ni làásìn. Ah! níṣẹ́ ni bá ń sọ wípé gbogbo bó ṣe lè mú kí fáníyì kàwé tó àbí kó padà kó wá ṣiṣẹ́ báyìí. Ah! ó dà bẹ́ẹ̀. ẹ̀ṣẹ̀ ní kòlílà ẹlẹ́sìn ọyọ́ olùdókòwò ọ̀gẹ̀gẹ̀ ní mọ kéyìn ní kótó bọ́. pábíjókòó ọmọ etí wọn kú lókè àlọ́ ọmọ alẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ mọ̀ jà sí. alẹ́ wa lọ́bẹ̀ mọ̀ jẹ́ lọ́mídé alágẹ̀dún ọmọdé alágbẹ̀dẹ òjò àgídègí ibi wọn gbé rọgbà àmúdàmú ibi wọn gbé ràwọ̀dọ̀ lọ́lẹ̀ léèrè. ọlọ́pàá máa jẹ ọmọ ṣubú ọlá lọ ọmọ ọjà kàtì kàtàkìtì lóòótọ́ ọmọ pẹ kí mo bọṣọrọ mi mú mo sọjọ mo lé yín kán kése ó fẹ ìsàrò balẹ̀ lọfà. mo bá ẹyọ púpọ̀ mo bá ẹyọ púpọ̀ nígbà ó kàwé ó yege ó ṣàṣeyọrí ó tún lọ rèé ṣiṣẹ́ sí orílẹ̀-èdè bàbá rẹ̀ hmm. ọlọ ọbọ̀ ọ fọwọ́ gún ọ fẹsẹ̀ gún hmm. ah! ọpẹ́ nìkan ló ọmọ mi kan lórí ṣé bí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ní èkó lóṣooṣù lọ parí sáfẹ́sì tán ní tírèlì lọ́dọ̀ kan ẹkún ni ó wọn sọ nílé wọn mo dúpẹ́ lọ́wọ́ ọ̀run malẹ̀ pé tèmi ò bẹ́ẹ̀ àdébẹ́. <laughs> Um, jáde mo dúpẹ́ kìtìkìtì lọ́wọ́ torí tí o bá sọ láyé ibi tí mo délé ní ibi ẹ̀kọ́ mi mi ò rò pé ó lè bọ́ síbò hmm. mo dúpẹ́ lọ́wọ́ yẹn lọ ẹ̀yin tí wàá ṣe ẹ̀kú sí yẹn lágbára náà yorùbá yìí sì àṣẹ màmá jẹ́ lágbára náà. àṣẹ àṣẹ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ ẹni tó ń kàwé tí ò lọ fún sẹ́fíìsì <laughs> sharing a lot of experience no one in the service, and I'm, I'm, I'm so proud of myself Because mo wà ní settings yẹn I learned a lot mo learned a lot gan ẹ mọ ibi tó tún kó wa sí village tá a wà a lot of things ló wà níbẹ̀ tí mo kọ́ tí mo tún mọ̀ ẹ mọ mo tún kọ́ mọ̀ tún mọ̀ ẹ mọ kẹ́yìn gangan ti kọ́ mi kí tó kúrò lé mo tún wá kọ́ra nígbà tí mo tún débẹ̀ àwọn kan tún wà wọ́n wá níbo lọ́mọ yìí ti wà ọmọ àgbàlagbà ilé ìgbọ́dọ̀ jẹ́. ẹ ẹ káwọn àwọn afọ ọ̀rọ̀ lè sọ̀rọ̀ nítorí fẹ́ sọ̀rọ̀ fún un mo wá pé kí n fi ọ́ lára balẹ̀ kò sí i. ìgbà tó o sì lé ọ̀rọ̀ wípé wọ́n ní ojoojúmọ́ ni babaláwo máa ń dífá nítorí pé bí èyí ṣe máa rí ọ̀la ìbí bẹ́ẹ̀ mo dífá ń pa ẹ̀. ifá wa sọ fún mi wípé kí n kì ọ́ lọ kí n sì jẹ́ kọ́ mọ̀ wípé kò sí gbogbo bó ṣe lè nǹkan kàwé tó wípé ọ̀gbọ́dọ̀ fi ìwé ìyẹn ṣiṣẹ́ kankan. Ah, wáyé dàdí <laughs> Alright. Uh, um, Daddy, don't forget that I am a mechanical engineer. Today there will be a lot of companies ni wọ́n ti wá mi káàkiri báyìí tí wọ́n fẹ́ ṣiṣẹ́ fún tí wọ́n fẹ́ kí n máa bá wọn ṣiṣẹ́ ní company So báwo ni ilé kìí ṣe sọ báyìí? This is what I went to study in school. Báwo ni ilé kìí ṣe utilize it? How do you want me to do it? What do you want me to do? Kí ni ìgbà tó the kí n ṣe? Eh, eh, eh! Ọ̀kárì, ìbéèrè tèmi kan fẹ́ pọ̀ sọ ni. Ẹ bá sọ wípé ẹ̀kọ́ jíjẹ kì í mú ikú. Ó lè kú jíjẹ kì í mú àkàlà. Adé àkújẹ ògbé tí sọmọ bíbí inú àkànni rẹ̀ kún. Ǹjẹ́ ẹ̀yin ọ̀pọ̀n o? Ẹ̀yin ọ̀mọ̀ràn. Ẹ̀yin ọmọ pé bàbá jẹ́ là ní wa. Báyìí kì í sọ fún un pé kí wọ́n mú ìgbà ṣiṣẹ́ babaláwo. Tèmi náà ń ṣe kọ́ ọmọ dábàá kọ́ ọmọ ògbẹ́ja kọ́ ọmọ ògbẹ́wúrẹ́ kọ́ ọmọ ògbẹ́dìyẹ òun òṣìṣẹ́ tó ń tẹ̀kọ́ fọ́ọ̀bù ni lèmi bàbá rẹ̀ ṣe lèmi bàbá gbèsè tán ìwọ náà padà sórí àpèrè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم orí mi kù ẹlẹ́dàá bàbá mi tó bá mi sọ̀rọ̀ yìí lọ́kọ̀. Come on daddy this is jet age I can't be doing this. I can't be doing this. Ayé ti wá ìsìjú gbogbo orúkọ báyìí lọ. Why must I be doing this? Oh, shut up your mouth! Will you please keep quiet? èmi àràbà ni mo if I still remain the àràbà of this town I. Muslim Islam ni mo ń ṣe ń sìn mi ò dẹ̀ ní ṣe nǹkan mímọ̀ yàtọ̀ Islam. So take it off your mind that I am going to do this your job. I am not interested. Mi ò ṣe ifá yín, mi ò lè ṣàwọ̀ yín. I am not interested. Ifá ni yìí. Èmi ló ń lọ mú lórí. Èmi ló Sorry, You know me as a pure traditionalist. Without stain. A pure traditionalist without stain. Ǹjẹ́ o ti gbọ́ ìbàjẹ́ ló kọ́ mi rí pẹ̀lú ìjọ oníṣẹ̀ṣe? Ó dá mi lóhùn. Ọgbọ́n àwọn sọ̀rọ̀. I will never tolerate such from you. And you insist, if you insist, I will disown you. Even I'm saying it now, I'm disowning you. Yes. For the last time. Yeah. I Abdul-Latif. Read my lips. And look into my eyes. I am You are not doing and I'm not one come to my house. So, what's your name? Oh, my name is Abdulatif. Abdulatif, sir. Mm, Abdulatif. Yes. That's good. That's a fine name. He's handsome, huh? Mm. Oh, well, <laughs> very handsome. Thank you, sir. Uh, àwọn uh, dáadé àti wọ́n mi nǹkan. yeah they are doing great They're fine. They're doing great. Hmm. ìlú Do you ìwọ ti wá wá ọmọ Òṣogbo ni Òṣogbo bẹ́ẹ̀ Òṣogbo ẹ lọ ìfẹ́ àwọn ọ̀dọ́ wa. Oh, okay, excuse me. Òṣogbo lòkì àsálà. <laughs> That's how it goes. That's good. Ebi eh, àwọn ni ilé tí ń lọ́ṣogbo ni. Ọmọ Òkè Balẹ̀ ni mi sà. Òkè Balẹ̀ Òkè Balẹ̀ I know that area now ìbálẹ̀ ọmọọba ni wọ́n <laughs> ọmọọba ni wọ́n. ok táwa ni bàbá tiẹ̀ ní agboolé yẹn. Um, tó bá yẹ pé lóòótọ́ ẹ̀ máa gbolé yẹn dáadáa ó likely kẹ́tì come across ọ̀rọ̀ uh, dáàdì bóyá kẹ́tì gbórúkọ wọn àbí kẹ́tì rí wọn Àràbà làwọn. Àràbà ṣé Àràbà mùsùlùmí ti gbogbo Òṣogbo àgbà wọn. no no no no sir ah mùsùlùmí kẹ <laughs> àràbà ńlá ni dáàdì mi àràbà aláwo ńlá gidi ni wọn in short bí dáàdì mi ṣe wà yẹn <clears throat> gbogbo nǹkan tó bá fẹ́ ṣe nínú ìlú yẹn tí wọn bá tí ì rí dáàdì mi kó wá dífà wọn ti ṣe ẹnìkan àwọn ló máa ń dífà fún gbogbo àwọn baálẹ̀ ọba ìlú yẹn àwọn ló máa ń dífà ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún wọn nǹkan tí láti mi bá dẹ̀ ti sọ̀rọ̀ la bẹ́ẹ̀ gẹ̀ because àwọn ni number one <laughs> kò fẹ́ ṣe ẹbọ kò fẹ́ ṣe ètùtù anything without him àwọn lè wọn lè ṣe anything in short bó ṣe wà yẹn tí wọ́n bá fẹ́ bọ ògún tí wọ́n bá mú ajá dídí ògún tí wọ́n bá pa tí dáàdi mi ò bá tí ì tọ́lá nínú ẹ̀jẹ̀ ajá yẹn. ẹ̀rọ sùlù. ẹ sà wọ́n kàn pàjá jẹ ni o ògún yẹn ò gbà ò gbà rárá pé irọ́. Hmm. Ah, about ò tí tọ́ lálẹ́ but that's how big he is <laughs> very big a big man mi mọ̀ bóyá ọmọ mi sọ fún ẹ pé sójà ni mi mi dẹ̀ mọ̀ bóyá ó sọ débi pé I am a retired colonel. Yeah, she told me. She told me everything. Told you everything. Oh, beautiful mi ì dẹ̀ mọ̀ bóyá sọ fún ẹ pé as a colonel in the army kò sí bí mi ò ṣe ní ìbọn nílé <laughs> obìnrin ló sọ fún mi sáà. in my house, you won't be alive because I will kill you. Daddy. Yeah. Kí ni she from fún very tẹ́fi láìpẹ́ How shall it be heard? How do you want me to feel tí àwọn Muslimi ẹgbẹ́ mi tán bá discover pé ẹni tó mú wálé? ọmọ babaláwo ni tó ń pretend pé muslim lọ how do you want me to feel you want to spoil my name you want to stain my name no ọlọ́run ni fún àìṣe. ẹ̀ǹgbọ́n dádì àwọn àgbàlagbà máa ń sọ pé ìgbàgbọ́ bàbá ò gbà tọmọlá dádì Abdulateef tẹ́ owó yẹn is converted is devoted ti ó ti make up mind there is a muslim is a devoted muslim at that daddy he prays five times daily he's planning on going to umrah then after mecca he's pleased with the way i dress. kò sí bá ṣe máa ṣe ajá tí ò ní padà sí bíbí ẹ. anytime tó bá ti fẹ́ sílé tán ló lè change á dẹ̀ yarí mọ́ ẹ lọ́wọ́ á dẹ̀ padà sí bí ajá ẹ̀ jíjẹ so what are you saying. no daddy Abdulatif will change. I am convinced. I am convinced. Girl, nǹkan tí mò ń rí níbi tí mo jókòó yìí tó bá gùn ládàá twenty ó lé. So shut I, I accept and I believe. But Daddy, it's about my feelings here. I'm in love. You tell me every time that you love me. Of course I love you. I love you, but I don't want you to regret. I don't want you to do something that you will do now and regret later. I may not be around that time to say, sorry, girl. And that is why I'm telling you this. Olefe. I don't foresee regrets. You can trust me. Spiritually, I am convinced. Emotionally, I am convinced. Can, can, can, you do me a favor? No, can, can you do me a favor? Yes, sir ó go you always go you always have your way go you always have your way. father has spoken. iṣẹ́ ọba kò ṣe má jẹ́ ó ju ọba ṣe kú kí ni mo lè ṣe kí ni ká ti gbọ́ wípé obìnrin tí mo nífẹ̀ẹ́ sí tí mo ti torí ẹ̀ kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu tí mo fà á kíkọ́ rí wípé mi ò ṣe ẹ̀sìn bàbá mi mọ́ tí bàbá mi fi kọ́ mi lọ́mọ kọ́ wá ní irú obìnrin bẹ́ẹ̀ wípé mi ò lè fẹ́ nítorí ẹ̀sìn bàbá mi. Abdulatif. Kò sí Abdulatif, òwe ni àti ẹ̀ ti gbọ̀rọ̀ kúrọ́ lálábàákú ẹ̀wà. Níwọ̀n tí wọ́n nífẹ̀ẹ́ mi tó tọ́. Tèmi náà fi gbogbo ọkùnrin àti ẹ̀kọ́ tí wọ́n ní fi nífẹ̀ẹ́. Ikú nìkan ló ń wà. Bẹ́ẹ̀ni, kó wá gbọ́ ọ. kàkà kọ́mọ akéwì kó yẹ àkẹsàn ọmọ àwáyà mà tẹ̀rí gbàṣọ. ọmọ sálọ. ọ̀rọ̀ yìí kàyéfì ni ó sàn lọ́gbọ́n kọ́. ẹ ṣe lẹ́yìn tọrọ yìí ti jẹrè bí sẹ́ẹ̀tì wà nínú ògbà ìlú gbàmù. gbọmọkùnrin á rí o àti mi ò kí ń yàn àmọ́ tìgbà tí dáàdì ti fẹ́ ti pọ́n àwọn àpọ̀ kan tó mú wálé àti gbọ́n ilé ọkọ wọn ti balẹ̀ mọ́ mi léyìí. ó máa gbàdá ni. ọkọ wọn. ọkọ ta ni ọkọ ta ni náà. mami ẹ ti sùn wò yìí. sùn. yes na. kémi sùn. Ah, ìwọ kí ló dé tó pípé àyàrá wọn kan lọ sùn náà tó tàn dáwọn dúró bá wọn bá wọn lójọ. ẹ wo ohun kí ló ń tẹnu mọ́tò tẹnu wọ yìí ṣé mo lè róorun sùn ni ah, mi ò lè sùn. wọ́n tẹ̀ ní o mi ṣe máa sùn Zainab dànù lé bẹ́ẹ̀ ni tóní kémi sùn. Zainab aláìgbọràn ni Zainab ọmọ ta ni kó má fẹ́ ló máa jẹ́ pé ó tẹ̀lé lọ táàfin nínú ilé mo dẹ̀ ti sọ fún un níjọ́ tó bá ti decide láti mú ẹlòmíì wá tó tẹ́ wa lọ́rùn àwọn nílé alẹ́ tó. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí kàlí kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó dáa ṣé ìgbà tí wọ́n fẹ́ fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ ìyá àwọn ọmọdé ṣé ni tí wọ́n mú wọnú ilé ìwà tó wá mú àwọn bàbá ẹ àti èmi ìpẹ́ tó fẹ́ fẹ́rẹ̀ òun náà láti ẹ̀bẹ̀ náwó sí. nígbà tí mo mú wá màá mi fúnra ara yín lẹ sọ pé ah ilé ìtẹ̀wà lọ́rùn ó lẹ́sìn ó ní gbogbo ẹ̀ la ṣe gbà wọlé. ọmọ dáadáa nìyẹn náà nítorí ọmọ dáadáa ní sàyínà ó dẹ̀ dá mi lójú wípé ọmọ dáadáa ló máa mú wa. wàhálà kílẹ̀ kílẹ̀ rí lẹ́sìn ọmọ dáadáa ọmọ tí ó sọ fún wa pé bàbá òun wọ́n máa ń fi ajá jẹ ẹ̀kọ́ yangan lẹ́pẹ̀ lọ́mọ dáadáa. wo ṣé wọ́n mọ ohun táwọn ọ̀ràn bàbá tiẹ̀ jẹ kí wọ́n tó bí ẹ tójó ya adékòdèrè. báàmì ìjọ tó bá mọ ọmọ dáadáa wá nílé ẹ rí i pé bàbá dáadáa ló náà ni. ẹ wo o ti mọ ọmọ dáadáa wá o ohun tó bá dẹ̀ mú wá báyìí òun la máa gbà. ọmọ tó bá máa mú wá báyìí òun láti lẹ́sìn ìdílé rẹ ló dẹ̀ láti wá òótọ́ tó bá ti mu àbíbà máa rìn kò sí problem. ìkòkò ní gbomi kó gba èèyàn tí ò bá wá ọmọ yẹn fún mi mo fẹ́ jàdí nígbà tá a bá ti mú nǹkan léré tí o bá ti tí tí tí o bá wọ́ọ̀kì káyì síjà. ṣé rí tó bá ti mú ọmọ gidi wá bíbà yìí tán bí ń lè rẹ̀ àwọn àgbà sílé. adélé yìí tó mú ayọ̀ ọmọ gidi ni ohun tó bá dẹ̀ fẹ́ báyìí òun gàmàbà fẹ́ tí ẹ̀ dúró náà wọ́n lè sọ pé ó fẹ́ pa ọkọ ọmọ fẹ́ pa ọmọ náà. tó bá tún ti wá nílẹ̀ bàbá. ó ti dà ẹ̀yọ́ tó máa pápọ̀ torí jẹ́ wàá pè mí náà abẹ́ẹ̀ ni. ó lọ fìfẹ́ àbí tí wọ́n wá sùn. tọ́lọ́ láti ó lọ fìfẹ́ àyàrá tó máa sùn yàrá pépépépé. ọ̀rọ̀ yìí dáyé fi ní kó sọ ọlọ́gbọ́n kọ́ amòye ẹ̀dá kò bá wa kò yẹ bẹ́ẹ̀rì lọ. Ẹ fi mí lẹ̀ báyìí, ojú ń ro mí, ó ṣe mí bíi pé kó má lọ bí iṣẹ́ ọkọ mi. <laughs> Zainab, come on tí mi ò bá lọ síbi iṣẹ́ àbí tí mi ò bá ṣiṣẹ́ kí ni nǹkan tá a fẹ́ jẹ ẹ eh, how am I gonna take care of you take care of my coming baby ṣé wo mọ̀ wípé ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ ìyá jẹ́ mi ò lè fẹ́ kí ìyá jẹ́ mi ò lè fẹ́ kó jọmọ mi tó ń bọ̀ lọ́wọ́. I can understand ọlọ́run adé máa fún ẹ ṣe I want you to know that I love you too much. I love you more than you do. <laughs> it's a lie. I love you more. I love you. Shama okay. Hey, eh? are you leaving? Have you forgotten? Kiss, kiss. Oh, yo, yo. Come on. I got to kiss my baby too. I love you too. Ọ̀rọ̀ ìfẹ́ ju bá ṣe rò lọ́rọ̀ mi. Ẹ rà màdá ọkọ yín kan ló ń sọ̀rọ̀ ara ibi iṣẹ́ wọn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mà ẹ láàárọ̀ ẹ̀ bọ́n ṣe débi iṣẹ́ wọn kò là tó o awásáré rush wọn wá sí eight plus hospital ní ẹ̀bà ibi iṣẹ́ wa bẹ́ẹ̀ ni mà so wọ́n wá ní kémi dúró tí mò ń pé kò mọ́ àwò pé kí n sáré kí n fọ opportunity yẹn sáré pé yín pé kẹ lè mọ̀ pé ọkọ yín kò là tó bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà alright alright mama expect you. okay ẹ ṣé mà ó ti fi lọ sí ní five farmers tó fi lọ dé because mo ní ìwọ̀n ní ẹ̀ ti wà ní àti ọgbà ẹ̀gbọ́n lọ sí ilé ìtọ́jú àti lọ. bọ́dà ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ká tètè máa lọ bọ́dà pé okùn ẹ̀mí mi ti fẹ́ jà. tó bá fẹ́ já kó tètè já sí. ẹ má jẹ́ kó já. tó bá fẹ́ já kó tètè já torí mo kìlọ̀ fún ẹ tó mu skúṣì tó mu mọ́kòdín tó sọ ẹ ọmọ sáyẹ̀nsì mo lùwẹ̀ lọ́wọ́. ẹ jẹ́ ẹ jẹ́ nurse. ẹ kọ́ sọ. ó máa tún bẹ nínú wọ́ọ̀tù yẹn. dọ́kọ̀ sọ. èmi nìyàwó Mr. Abdulateef. ok máa tó wà ní wọ́ọ̀tù six yẹn àbí. sẹ́ẹ̀. yà yà ok ẹ wá mi. lọ lájẹ wá òun mo gbà ókè gbogbo nǹkan tó bá sọ mò ń just calm down calm down ṣe Sherry, ọkọ yín àti try possible best wa lórí ọkọ yín. kí ló wá just calm down àwọn response sí treatment tá à ń fún wọn. wọ́n ṣe kí ni. àti wọn respond sí treatment yẹn. kí lẹ fún wọn ẹ ti fún wọn nǹkan tó gbòdì. àárín ìwọ nǹkan tó ń ṣe wọn pàtó pọ̀ sí ìgbà ẹ mọ̀ kó tó ṣe ẹ mọ̀ kó tó ṣe ọkọ mi. sísè sọ. ọtí fún mi sùn ó ń rìn láti ọwọ́ báyìí. ó ń rìn láti ọwọ́ báyìí. ọ̀rọ̀ ìfẹ́ lágbára o ọ̀rọ̀ ìfẹ́ lè jù mí lọ o nítorí ah, ìfẹ́. ẹ gbé kúrò ní wọn ní kẹ mọ gbé lọ wọn yẹ méjì bọ́ lọ́mọ wọn ti kọ́ àti ah, bá ti sọkún dà wọn kò sọ pé ká lẹ mọ wọn ti kọ́ ẹ mọ gbé lọ ẹ gbé kúrò ní bí mo ṣe rí báyìí inú bí mi o inú bí mi o inú bí mi o. araba gbámù bàbá mi àgbẹjà lápapá ó gbẹ́yìn kò lè mọ iye olùdówó nínú ọkàn ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nú kẹ́ ẹ fi èdè kùn kẹ́ ẹ fi èdégbè pẹ̀lú ara ẹbí yẹn àgbà náà lẹ́pọ̀ ẹni báṣẹ́ bá mú mi tánú asẹ́ni bí kérègbè bá mú mi báyìí gbogbo tí ń bẹ nù rẹ̀ àti àlẹ́ bọ́mọ kéékèèké bá lọ rèé fáwọn nájà èso títàmítàmí ọgbà fòdò wa ẹ dákun ẹ kò lè jì ẹ ṣe ẹwọ òjì láyà rẹ wà ẹ dákun. Mm-hmm.

àdúgbò bàbá rẹ̀ káàkiri nítorí ìdíjọ́ ọmọ mi àwọn ìlú rẹ̀ sì tó máa gbé kàn sí lórí ìdíjọ́ ọmọ. e ìbéèrè tí mo ṣe ifá fi yé mi wípé òòṣà kan ń bẹ ní ìran yín tí wọ́n ti kọ̀ tí wọ́n ṣe mọ́ dákun irú òòṣà wo ni Ṣàngó ni àbọ̀ya àbí Ṣàngó àbọ̀ṣun. àwùjọ bèlà àìní ṣètàn ìrọ̀jẹ̀ bàbá. Eh? mùsùlùmí òdodo lèmi àtàwọn ẹbí mi á sin òrìṣà kọ̀ọ̀kan. ẹ ṣe á sọ pé wọn mọ tí mò ń sọnù ìfàsọlá amúsùn gbòsùnmú akálà gbogbo wọn pátápátá ọmọ babaláwo ni ah, bí ìṣe mọ ríre nígbà tí ẹ bá ti gbẹ̀sìn sódì kálukú ló ní ohun tí wọ́n ń bọ̀ ọ̀ràn wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ làjú tó dé kẹ́ tó gbẹ̀sìn sódì bẹ́ẹ̀ mọ̀ ń sọ fún ọ mọ́mọ́ tí mo sọ kí ni wọ́n ń ṣe ràn tì í. ọmọ sẹ́yìn náà bùdí bíi sẹ́yìn náà. ẹ mọ́mọ́ mọ̀mọ́ sójú tiwa báyìí ni ìdílé ọláàfà ṣe sọra wọn ní ọláàfà mọ̀mọ́ tí mo sọ á sọ pé òkúrì mi ò pé ni. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. lọ́rẹ̀ẹ́ tẹ bàbá rẹ nu dáadáa kó o ní mo sọ pé òòṣà kan bẹ́ẹ̀ ń lé wọn tí wọ́n ń bọ bí wọn bá sì lọ́rẹ̀ẹ́ ṣètùtù ń burúkú ṣẹlẹ̀. alájì bàbá mi òrìṣà. bẹ́ẹ̀ àgbàrá yadínà kókó kò jẹ́ kó lóko kọjá bẹ́ẹ̀ dẹ̀ ni ebi ń pàgbẹ́ o kí ni kólókó ṣe. ọ̀rọ̀ yìí kàyéfì ni ó sàn lọ́gbọ́n kọ́. Ah! oríṣiríṣi àwọn là ń sí nídìílé wa. kankan lè wá tá à ń sìn wọ́n fi yé mi pé ẹ̀sìn mùsùlùmí nìkan làwọn mọ̀ bàbá ẹ bá mi bẹ òrìṣà tó bá tiẹ̀ jẹ́ pé òrìṣà wà. gbogbo ẹ̀mí ẹ̀sán òhìrò wọn pa ohun ẹni àwọn egun díadégún márùn ìyá wọn rò díàfòrò òwò alẹ kótókótó fi yóò gbùrùgbùrùgbò díàfò ọlọ́dún fẹ̀ ibi wọ́n kàn sí ọ̀pọ̀ ẹlẹ́tọ́ làwọn ò sin fámọ́ ìdílé Arẹ́gbẹ́ṣọlá ara gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn kan pèlè lérí kò níṣẹ́ ni wọ́n pa ẹ̀sìn wọn dà tí wọ́n parúkọ dà àwọn kan ṣe bẹ́ẹ̀ àwọn kan sì pẹ̀sìn dà wọ́n tó porúkọ dà lọ́bẹ̀rẹ̀ dáadáa irọ́ bàbá ńlá bàbá rẹ̀ ń pa tó bá wá ní kọ́ jẹ́ kémi rẹ̀ fojú rinjú. What does a ritualist want in my house? I with am this, not a ritualist. You are a ritualist. I am a proficient evangelist. No, no, with, with all this. Yes. With all this. Yes. Come in. So, deal with him. Deal with him. Ah arábìnrin arábìnrin ẹ wọ́n ní dẹ́gbẹ́ mi bàbá rẹ̀ fojú rí ju kójú wá gan ní ara wọn kó sì dà bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ. ṣe é mọ̀ wípé ṣóńṣó méjì ò gbọ́dọ̀ fojú kan ra wọn o kó má bàa lè dógun kó má bàa lè dìjà kó má bàa lè dógun dọdẹ o. jọ ẹ wo bí gbogbo ìlú yìí tóbi tó èmi àràbà bẹ̀rẹ̀ ìyàwó ọmọ mi sì rè pẹ̀lú ọmọ mi ní bẹ lórí àkéte àìsàn mo sì ti rán ọmọ yín sí yín ẹ dákun owó sáwó lẹ ń bọ́ nídìílé yín gan How can you ask me such silly question? Clement! Sọ́ọ̀ dábùlẹ̀! Olórí gbogbo àwọn gbogbo ìlú yìí ń lẹ̀ ké sí. relax relax mami. ẹ lẹ bàbá mi ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣeun ọjọ́. ẹ mọ rí mi. àbá bí nǹkan mi bá tún wà lẹ́yìn mímọ́ mímọ́ náà ni mo mọ rí gidi gan. ifá koko poláwoláwo tìmí ọmọ lángbásà ọmọ oníra ọmọ oníra ọmọ ẹnìkan ṣàkànbí àdó erinmi nílé àdó òrìṣà ní dìtà mọ̀pó ọlọ́jà ní mọ̀tọ́ sún bọ́lájòkó ọmọ òkété tí méyín erin fan ọmọ àgbàkan àgbàkan tí wọlò tí ló gbé àgbé àwọdù. ọmọ eléjò tí sáré gangan lórí ewé ó lé erékè ọmọ òwò oléjì bọ́lájòkó ọmọ alàgbàlùwọ̀ ẹ̀là òsòdì ọmọ abúlé sọ̀rọ̀ fàrídà ọmọ àdùnní ifá kí la ó ṣe tí òfin ní kú ire Really? ọ̀yẹ̀kújọ ọ̀dà adíápúpósí tí sọmọ ìyá ajá lẹ̀ ọjọ́ tí wọ́n wawọ́ kú síra wọn wọ́n ní wọ́n gbéra ńlẹ̀ ẹbọ ni kí wọ́n lọ rèé ṣe ǹjẹ́ ìgbẹ́ tètè ṣẹ́bọ. òkèrè bébé ni bí bá dà ni bí bá lọ. káàdì olùmọ̀nà ọ̀la olùmọ̀nà tó mojú abẹ́bẹ́ ní mẹ́jọ kú mọ́ ń dẹ lára. wọn gbé kìsì àwọn orí àpò ara gíláàsì tí ń gbà rọ. adé abọ́ gọ̀ tíṣọ́mọ oníbo àràká eléyìí tí wọ́n ránṣẹ́ ẹ̀kú pé látòdì ọ̀run tán tán tán wọ́n ń ṣọ̀gọ̀ ọ̀gọ̀ ọ̀gọ̀ ọmọ oníbo àràká o ará ọ̀run pé ọ̀ ìgbà tó ń rìn ọ̀run bọ̀ tán èṣù ni kò dá wọn lóhùn ó bá dá wọn lóhùn ó ń ṣe òun ọgọ òun ọgọ òun ọgọ ọbọ onípo àràká o ará ayé ò jẹ́ o òun ọgọ o. ètùtù ra padà ńlá ṣe fún un wọn ṣe ń jọ náà lọ́hùn ní bíbí lọ tó ti tẹnu. ìṣàánú mi ẹ má jọ ọmọ yòókù. lọ́lọ́run fi ṣe gàrí tíra mi tí ò jẹ́ kí ọmọ mi kú tí ò jẹ́ kí n lose Faridat. bẹ́ẹ̀ ni àwọn gbogbo ló yẹ ká máa pè ní olùgbàlà. <laughs> olódùmarè àgọ̀tún ọlọ́mọ atẹ́nilẹ́gẹ́ forí ṣàgbéjára òun lólùgbàlà ìránṣẹ́ rẹ̀ nìkan lásán lásán lèmi jẹ́ àmọ́ sà báwo la ṣe fẹ́ sọ fún onígẹ̀gẹ̀ pé kò gbé tọ̀ fún ẹ̀mí torí ọ̀rọ̀ tí ẹ bá wà yìí <laughs> mo sọ̀rọ̀ o ẹja ni kì í ṣàkọ. ọ̀gá sójà kí wàá tún lè túmọ̀ lè tẹ̀ tó ń sọ yìí. Ah, kò lè ṣeé ṣe ni because èmi mi ò ṣe tán láti forí balẹ̀ níbi òrìṣà kọ̀ọ̀kan orí tí mo fi ń kírun márùn tí mo fi ń kí wákàtí márùn lójoojúmọ́ tí mo fi ń tẹrí balẹ̀ fọlọ́run màá wá lọ dúró sídìí òrìṣà kan màá wá tẹ orí kodò pé kó má bínú no no. Ah, ah. ẹ̀dùn náà kí ni mo ṣe ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ẹ bá ti gbẹ̀sìn àjòjì tẹ́ ẹ wà so fanatic báyìí. sẹ́yìn ah, ti gbàgbé wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ ń pe Allah rárá ọlọ́run kan náà lè ké sí àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ wípé gọ́ọ̀dù wọn pè tiwọn ọlọ́run kan ṣe náà ni níwọ̀n ìgbà tẹ́yìn bá ti wá gba àwa ẹlẹ́sìn ìbílẹ̀ àwa oníṣẹ̀ṣe gbọ́ wípé olódùmarè tá à ń ké sí gan ọlọ́nà kò sí babaláwo náà tàbí oníṣègùn tó já ewé tó wa egbò tó papọ̀ tí ò bá fi tolódùmarè ṣe èrò lásán ló ń pa ẹ gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ̀rọ̀ lẹ̀ ó ní òrìṣà ló làbá Olódùmarè ló làṣẹ adébá fún àdàbà ṣùṣù tó ń lọ sóko wá nǹkan jẹ bá a bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ká mú tọ́lọ́hún pẹ̀lú nígbà fún alábà ọkà ọmọ aroko fẹ́ yẹyẹ ǹjẹ́ òrìṣà ló làbá o Olódùmarè ló làṣẹ àṣẹ Olódùmarè Olódùmarè mú pàṣẹ jẹ gbogbo tí mo bá ṣe bá kó wà ní ẹ ó forúkọ Ọlọ́run kù. Bàbá ṣe wá rí inú alukuran tèmi ká chapter one oh nine ó ní yá ayú àkàfùrún lá àbùdù mọ́ntàbùdùn ok good. mọ́ntàbùdùn mọ́ntàbùdùn èmi mọ̀ pé mọ́ntàbùdùn lọ́mọ tẹnumọ́ ṣé bí mo ṣe ń yọ sẹ́bẹ̀ ìlò yé mi sáporoko ọ̀rọ̀ ọ̀rọ̀ là ń sọ wọ́n bí nǹkan bá so mọ̀ mi sẹ̀kẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ. sí nǹkan tí ọlọ́run lè ṣe tí. tó bá jẹ́ yùn èmi ní ìgbàgbọ́ pé kò sí nǹkan tó lódùmarè ò lè ṣe. good that same olódùmarè táwọn ń pè ní Allah ó máa mú ọmọ yín sàn tí ẹ bá nígbàgbọ́. ẹ mo nígbàgbọ́ nítorí ẹ ni wọ́n ṣe ní tá a bá bẹ olódùmarè tán ká bẹ èèyàn mo sì ti bẹ ọ olóòní gbọ́ àmọ́ tí ọmọ mi bá kú tí ọmọ mi bá kú gbogbo yín pátápátá àkúfà ni ẹ mọ̀ kú tẹ̀léra wọn ni. bẹ́ẹ̀ ah. sọ bẹ́ẹ̀ sọ àmọ́ kò sí ìdílé díẹ̀ ṣé nǹkan mi ò ṣe gbẹ kó má yà fi bìṣó lóore. àwọn ìbàjẹ́ kò lè bá mi bẹ̀ wọ́n tó bá mi bẹ̀ dáàdì ah! ah! màmá màmá. ṣé o ti fẹ́ mi àwọn èèyàn kò rọ ọmọdé. ìrẹ̀kúnmí rẹ̀ rù ewúrẹ́ dúró ṣe ohun tó ń kápárò fi ṣẹ̀mí ré mọ̀nà bá wájú ó ta ló mọ̀ ọ̀nà ta ló mọ̀ bí ọ̀rọ̀ gbé wọ́n wá dùgbẹ̀dùgbẹ̀ ṣá lọ́rọ̀ iyọ̀ tó bá já tó bá já àtàbàmì ò mọ̀ wọ́n ìrà padà. sókè lálálá ọ̀rọ̀ ìfẹ́ ju bá ṣe òun lọ́rọ́ mi ó gbé nílẹ̀ mi sókè níbo la ó yà sí o ó ta kókó wé ṣe bẹ́rù mi ó mà ga o ìràpadà ìràpadà ọlọ́fin.